kálẹ̀ o gbogbo ẹ̀yin màmá wa nílé ẹ̀yin bàbá wa nílé ẹ̀yin bàbá wa ní abroad àti ẹ̀yin ìyá wa lọ́wọ́lọ́wọ́ báyìí information tẹ̀ mí lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun tó lúwa sọ tí oníkálukú yín bá ń bá wa lọ ní àárọ̀ ìjọ. Ìjọ sunday tí a wà ní church olúwa ní ogun tẹ̀yìn sọ yìí gan ogun tá à ń pariwo yìí ó ní ìlú ọ̀ṣun state àti ọ̀yọ́ ni ogun fúlàní gangan ti máa bẹ̀rẹ̀ ogun òmìnira tó máa lídì sí ogun yorùbá ẹni tó máa líìdì wa sí yorùbá nation olúwa sọ pé ọ̀ṣun state àti ọ̀yọ́ state ní ogun tí máa bẹ̀rẹ̀ mo wá bẹ gbogbo ẹ̀yin tí jagunjagun tó wà ní ọ̀ṣun state mo bẹ gbogbo ẹ̀yin jagunjagun tó wà ní ọ̀yọ́ state ẹ lọ múra sílẹ̀. Si ẹ pé mò ń tẹnu mọ́ ẹ má jẹ́ kí àwọn wòlíì alágàbàǹgebè àwọn wòlíì tí wọ́n ti jẹun yó tí wọn ò fẹ́ kú kí wọ́n máa parọ́ fún yín wípé àdúrà ní kẹ́ lọ máa gbà mo dẹ̀ ti fún yín ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí wípé ní ìgbà ìwáṣẹ̀ ní ìgbà àwọn bàbá wa nínú bíbélì títí láéláé àti tìsinsìnyí gbogbo àwọn tí ọlọ́run rán ní iṣẹ́ bó ti rán àwa yìí náà ní iṣẹ́ ogun ni wọ́n wá jà ogun wọ́n sì jà ogun nítorí àwọn ènìyàn wọn gbogbo ẹ̀yin jagunjagun pátá tó wà lọ́yọ̀ọ́ gbogbo ẹ̀yin jagunjagun tó wà ní Ọ̀ṣun state mò ń bá yín sọ̀rọ̀ olúwa rán mi sí yín ẹ tètè lọ kóra yín jọ ogun máa bẹ̀rẹ̀ láìpẹ́ níbẹ̀ ní nǹkan bí ọwọ́ aago méjì kọjá ìṣẹ́jú mẹ́ta ni mo gba call láti ìlú kan tí wọ́n ń pè ní arímọ̀rọ̀ bóyá mi ò gbọ́ dáadáa ọmọ ọmọ náà sẹ́ndí mẹ́sì símọ́ láwọn wà nínú igbó báyìí pé fúlàní ti wọ iléṣà ní ọ̀ṣun state wọ́n ń pè bẹ̀ ní arímọ̀rọ̀ iléṣà ọ̀ṣun state arímọ̀rọ̀ bóyá mi ni mi ò mọ̀ dáadáa ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ bí mo ti pè yìí wọ́n á tètè understand àdúgbò tí mò ń sọ. So ó ní ní alẹ́ yìí fúlàní ti wọ gbogbo ibẹ̀ yẹn o wọ́n ń pa wọ́n wọ́n ń pa àwọn èèyàn <laughs> yorùbá ọlọ́run ní jẹ́ kó wá ìpòyín kò lórí ilẹ̀ o nínú mọ́tò tí mo ti nínú mọ́tò nínú mọ́tò torí tí mo ti ń ṣe fídíò yìí ẹ ọlọ́dẹ ti kanlẹ̀kùn pàápàá ó kanlẹ̀kùn mọ́tò mi ó ní olè wà lára níbi tẹ́rí mo fẹ́ wọlé ṣe fídíò mo ti wà nú lé kí n máa prepare ara mi níbi tí mo wà yìí ló lè wà bẹ́ẹ̀ mo dẹ̀ bọ́ síta mo lọ yọjú sí wọn ṣe gbogbo wọn náà ni wọ́n mọ̀ mí ó lè gan bá lóun wá síbí ó lè fẹ́ fi ẹ̀ ó fẹ́ fi ẹ̀jẹ̀ ó fẹ́ fi wẹ̀ ni mo dẹ̀ bọ́ síta torílẹ̀ sórí torí òun lórí lẹ̀ yìí òun lórí yìí mo wọnú ilé lẹ́sẹ̀kẹsẹ̀ mo bọ́ síta mo lọ bá wọn ni so therefore kí gbogbo yín náà lọ gbáradì mò ń sọ tòótọ́ fún yín èmi kì í ṣe wòlíì tí kò láṣọ ogun o mo ní aṣọ ogun mo rí mo ní ẹ̀wù ogun kò sí bọ́bá ló ti yá ó ti yá ni èmi náà ń gbáradì ni ẹ má jẹ́ kí ikú àìgbọ́ràn kó pa yín olúwa ló sọ. <laughs> <laughs> báwọn wòlíì tí wọ́n ti yọ ọkùn àwọn wòlíì tí wọ́n ń de táì kiri àwọn wòlíì aláfọ̀ṣẹ tí wọ́n ń parọ́ fún yín tọ́mọ aláwọn ò ní àfọ̀ṣẹ tọ́mọ ní orúkọ Jésù làwọn ń pè <laughs> tí wọ́n bá sì ń tàn yín kékeré lọ́ máa gbàdúrà ẹ ẹ máa báyìí tí ẹ ò lọ di ẹrù ogun bíbélì ò lè dìbọn mú o mo sọ fún yín bẹ́ẹ̀ ni kùránì tó ló gbé kiri o kò sí nínú ọ̀rọ̀ ogun o lọ bèrè ní Pakistan lọ bèrè ní Palestina wọ́n kírun jù ẹ lọ lọ bèrè ní Iraq wọ́n kírun jù ẹ lọ lọ bèrè ní Iran tí wọ́n ti bá ti sọ̀rọ̀ mo máa ń fi àwọn pọ́ìntì tó jẹ́ pé tó o bá dọ ìwọ́gàn wa mọ̀ wípé ah ọ̀rọ̀ ní mánu yìí sọ mo ń sọ fún yín sí pé kẹ́ ẹ lọ gbáradì tí ọlọ́dẹ tó wà ń bí tó wá bá mi nínú mọ́tò tí kò bá rí wípé mo dá pé ni kò lè pè mí mo jáde tì wọ́n tán òun tí mo sọ yìí láàárín fifteen minutes ló wọ́n ti ṣe kí ni wọ́n fi ẹsẹ̀ fẹ̀ mi ò ní ìbọn lọ́wọ́ o ṣùgbọ́n mo ní ohun tí mo lè fi na èèyàn débi wípé wàláì wọn ò ní rí mọ́ bóyá egbé ló máa gbé ni wọn ò ní rí wọn mọ́ nígbà tí èèyàn bá yìnbọn lẹ́ẹ̀kí ní ẹ̀kejì ẹ̀kẹta tó ò bá ràn yàn kí ló yẹ kí wọ́n ní lọ́wọ́ kò jẹ́ kí wọ́n náà ní ohun tó fẹ́ fi jà mò ń bẹ dojú ẹ̀yin ọmọ ìyá wa olúwa ló sọ kẹ ẹ tẹ́tí sí dáadáa ẹ má jẹ́ káwọn wòlíì onírọ́ parọ́ fún yín ẹ ẹ lọ́ máa gbàdúrà olúwa ní kẹ́ ẹ gbàdúrà lẹ́ndì twenty nine iye iye gbàdúrà ẹ̀dì twenty eight iye iye gbàdúrà ẹ̀dì twenty wo ó ń tún ẹ wo ọ̀yọ́ ló wà you are in you are in ọ̀yọ́. olúwa ló bá mi sọ̀rọ̀ má jẹ́ kí wọ́n tún ẹ̀ má gbọ́ ohun ènìyàn ohun olúwa ni kó gbọ́ <laughs> ọ̀yọ́ ọ̀ṣun state ọ̀dọ̀ yín ni wàhálà yìí ti máa bẹ̀rẹ̀ o wọ́n á dá wàhálà lẹ̀ wọ́n á máa pa yín ẹ tètè lọ kó àwọn ọmọ ogun kíákíá ìwọ tó o bá ní etí wo ṣe ń gbọ́ fídíò yìí ṣí ẹ kíákíá sọ pé mò ń tẹnu mọ́ ẹ̀yẹ̀ wọn ìyá yẹn máa pè mí á ní olówó ní jẹ́ ká jagun ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń pè mí á ní à ah, olùwà má jẹ́ ká jagun mo máa ń sọ fún wọn pé èmi tẹ rí i tẹ bá ti sọ̀rọ̀ tí bá ti pé kò tọ́ ẹsẹ̀kẹsẹ̀ mo máa àtàkì mi ò mọ ìyá mi mi ò mọ ọmọ bàbá mi tí bá ṣáà ti pé ohun tó sọ yìí kò correct máa àtàkì ẹ ni ẹ lọ múra ogun o ẹ má jẹ́ kí wọ́n pa ìran yín o ẹ má jẹ́ kí wọ́n pa ọmọ yín o ẹ má jẹ́ kó pa aya yín o má jẹ́ kí wọ́n pa àwọn méjèèjì kí wọ́n wá fìwọ nìkan sílẹ̀ láyé báwo ló ṣe fẹ́ gbélé ayé báwo ló ṣe fẹ́ dálé ayé gbé ẹ nítorí ẹ lẹ ṣe ní láti tètè lọ múra ogun ẹ lọ sọ fún àwọn ọba yín tí wọ́n bá ní àwọn ò gbọ́ ṣe bí ọba èèyàn kan ni ẹ̀yin tó balẹ̀ lórí millions of people ni ẹ kọ́kọ́ tà tí torí wọn bẹ̀rẹ̀ sí í ja ogun ẹ jó wọn ẹ jólé wọn mò ń tẹnu mọ́ a ní Yorùbá ọ̀lẹ nìyín ẹ ò mọ ohun tẹ̀ ń ṣiṣẹ́ when I begin to talk many people will be saying ah kí n tẹ́ wòlíì ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀lẹ nìyín ẹ ò mọ ohun tí ẹ̀ ń ṣe ní ìgbà tí ẹ ní ọba tí kú ń pa yín tí dodo ẹ̀ ń ṣe yìí tó pè mí ní arímọ̀rọ̀ yìí arímọ̀rọ̀ Iléṣà Ọ̀ṣun state ṣé kò sí ọba ń bẹ̀ ni kí ni wọ́n ń pè ní ọba ààbò ṣebí tó tá a ṣe ń bá àwọn olórí orílẹ̀-èdè yìí jà nìyẹn ohun tí wọ́n ń pè ní ọba ni pé ó ba lé gbogbo àwọn tó wà ń bẹ̀ lórí ó ní dàdẹ̀ ti ṣètò ààbò fún yín tí wọn ò bá ti ṣètò ààbò ẹ lọ ju ọba kẹ́ ẹ jó lé ọba ẹ jó ìran ọba ẹ jó dodo tí wọ́n pè bẹ́ẹ̀. mo sọ ohun tọ́lọ́run rán mi sí yín o mo ní láti tètè sọ yìí jáde ni pé àwọn fúlàní tó ń pa ní ti wà ní àrímọ̀ọ́rọ̀ ní Iléṣà ní Ọ̀ṣun state ẹ tètè sáré kẹ mójútó ohun tó rán mi ni mo ní láti sáré sọ yẹn kíákíá kó o ṣíà fídíò yìí yóò tó o bá dì í mú tí o ṣíà ẹ̀ o ìyà tó máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nípa pé o ṣíà ẹ̀ tó máa jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé kó tiẹ̀ kọ̀ fún wọn ní information yìí ó máa pọ̀ ṣí ẹ̀ jẹ́ kó débi tó jẹ́ kó dé olúwa ló sọ lọ́wọ́ fídíò ṣọ́ọ̀ṣì gangan fídíò tí mo ṣe nínú ṣọ́ọ̀ṣì gangan in the service níjọ́ sunday wàá gbóhun tó olúwa sọ ẹlẹ́mìí ní sọ èmi ni mò ń interpret lọ gbóhun tó olúwa sọ òun ni mo tún sọ bíbáyìí lónìí kẹ́ ẹ̀ tètè mójútó wo <laughs> mò ń bọ̀ o mi ò tí ì di ọ̀rọ̀ ń bẹ níkùn àgbà lálẹ́ yìí tí mo máa sọ olúwa rán mi sí nǹkan púpọ̀ ṣùgbọ́n jẹ́ ká sọ ti arímọ̀ọ̀rọ̀ yìí Iléṣà Ọ̀ṣun state pé wàhálà ti ń ṣẹlẹ̀ ń bẹ lálẹ́ yìí gbogbo àwọn èèyàn ti sá sínú igbó nínú igbó náà ni ọ̀gbẹ́ni yẹn ti send message sí mi pé òun ṣé mo rí pé òun ò lè sọ̀rọ̀ sókè inú igbó làwọn wà o àwọn ti sá sínú igbó wọ́n ń pa àwọn èèyàn wọn ẹ tètè mójútó gbogbo ẹ̀yin ológun tó wà ń bẹ̀ gbogbo ẹ má jí ọmọ àlè yorùbá gbogbo ẹ̀yin ológun tó wà ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lágbára tẹ́ wà ń bẹ̀ dìde tó dọ́ba ẹ má jẹ́ ọ̀pọ̀ ọmọ yẹn ẹ má jẹ́ kó pa ya yín ẹ má jẹ́ kó pa ìran yín run tí ọba bá wá lóun ò lórí ẹ ẹ lọ jólé ọba kẹ́ pa ọba yẹn àlàáfíà ni fún yín God bless you.